الحمد لله الذي جعل شهر محرم شهر العبادات والقربات والصلاة والسلام على خير البريات نبينا محمد وعلى آله أهل الخيرات أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعلموا أن شهر الله المحرم أفضل الشهور بعد رمضان وهو أحد الأشهر الهرم التي تعظم فيها الطاعات وتتضاعف أجور الحسنات وتشتد هرمة المعاصي والسيئات قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله إثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم نسأل الله عز وجل يجعلني وإياكم من الذين يتقربون إلى الله في هذا الشهر الكريم إنه على ذلك قدير أدوك إلى دولة وباوة ọlọ́run ọba tí adúpẹ́ fún òun náà ni ọba tí ó ṣe oṣù muharram èyí tá wà níbẹ̀ yìí ó ṣe ní oṣù tí a máa fi ń gba àwẹ̀ tá a máa fi ń súnmọ́ ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba anábíwá muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kọ́bọ̀ gbogbo àwọn aráalé àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí pé kọ́sọ́bà tó kásìn ló sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa lẹ́yìn allah anábíwá muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ibadallah ìyẹn rúṣin ọlọ́run ọba wa ẹjá lọ́lẹ̀ bẹ̀rù ọlọ́run ọba wa kásù lọ́lẹ̀ mọ̀ dájú wípé torí ìjọsìn ọlọ́run ọba fi dá wa sílé ayé nínú àwọn ọjọ́ tó wà nínú ayé téèyàn máa fi ń sin ọlọ́run ọba òun náà ni àwọn ọjọ́ tó wà nínú oṣù Muharram oṣù Muharram yìí ó oṣù kan tó oṣù ìbáàdà oṣù ìjọsìn fọlọ́run oṣù tá a máa ń kára dúró kúrò níbi ẹ̀ṣẹ̀ ó jẹ́ oṣù kan tó jẹ́ pé dáadáa téèyàn bá ṣe ń bẹ̀ ọlọ́run máa fún yàn ní ládàá ìlọ́po àwọn ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣe ń bẹ̀ wọ́n máa ń tóbi lọ́dọ̀ ọlọ́run ọba ju àwọn ọjọ́ tó kù lọ oṣù muharram eléyìí tá a wà ń bẹ̀ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ní inna iddata shuhuri inda ayé inna adada shuhuri. òǹkà oṣù lọ́dọ̀ ọlọ́run ìtìnà aṣara ṣaharan fi kitabillah ọlọ́run ní oṣù méjìlá náà ni wọ́n máa ṣe déédéé ọdún kan ọlọ́run ọba ti ṣàlàyé káwọn òyìnbó kan tó mú to December ọlọ́run bá ní òǹkà oṣù nínú ọdún kan oṣù méjìlá ni wọ́n máa jẹ́ bó ṣe wà nínú àkọọ́lẹ̀ ọlọ́run láti gbà tọ́lọ́run ti dá yìí nìyẹn fi bí ọlọ́run ti dá sánmà tilẹ̀ ọlọ́run ọba aláàtì tó bẹ́ẹ̀ minha arba'atun hurum ọlọ́run ọba ní àmọ́ àwọn oṣù mẹ́rin kan wọ́n wà nínú oṣù méjìlá yìí àwọn oṣù tó ní ọ̀wọ̀ ni zalika dinul qayyim eléyìí ní ẹ̀sìn ọlọ́run ẹ mójú tẹ̀sìn ọlọ́run nínú àwọn oṣù náà fala tadhlimu fihinna anfusakum ẹ wá gbìyànjú kẹ ẹ má ṣàbòsí fúnra yín nínú àwọn oṣù yìí ẹ má bára yín jà ẹ má lóra yín jìbìtì ẹ má ṣàbòsí fáwọn èèyàn ẹ sì má ṣàbòsí fẹ́mi ara yín àwọn oṣù mẹ́rin náà ní Dhul-Qa'dah Dhul-Hijjah Muharram Rajab sùmíyà ti bil ashhur al-hurum wọ́n ní torí kí wọ́n fi sọ ní al-ashhur al-hurum àwọn oṣù ọwọ́ li'anna al-qitala fihi hurmatuhu a'zamu wa ashad min ghayrihi min ash-shuhur torí pé ọlọ́run ọba àlá ó ṣe léèwọ̀ fún àwọn ọmọ èèyàn yìí pé àwọn gbọ́dọ̀ máa jà nínú oṣù yẹn wọ́n kì í jà nínú oṣù yìí wọ́n kì í jagun wọ́n kì í bára ẹni jà wọ́n nítorí pé afu tàtàtàáfù ojúrò àmàlì sọ́ọ̀lẹ̀hà nítorí àṣà kọ́lẹ́kọ̀ oṣù yìí òun náà níbi kámà pé sùn náà ọlọ́wọ́n bá aláṣẹ fún wa pé kámà jà ń bẹ̀ ọlọ́wọ́n bá aláàtún wa fún wa ní ìgbàláyè láti sin níbẹ̀ oṣù yẹ oṣù tí èèyàn máa ń ṣe jẹ́ẹ́jẹ́ ni oṣù téèyàn máa ń ṣe ìbáadà ni téèyàn máa ń gba àwẹ̀ fọ́lọ́wọ́n ọba ni ládá téèyàn gbà níbi àwẹ̀ yẹn ládá tọ́pọ̀ ni tọ́jẹ́ pé èèyàn lè rí nínú oṣù míì tí ń bọ̀ lẹ́yìn Ramadan wọ̀yẹ̀ṣtádù fíhà alwizd wọ́n ní bẹ́ẹ̀ ni gbogbo ọ̀ràn téèyàn bá dá nínú oṣù táwa yìí ẹ̀ṣẹ̀ rẹ̀ ó dáadáa ní kọ́lọ̀ mọ́sàjá lè máa ṣe ṣáàrù maharam wa ṣáàrù wahid alẹ́fẹ́ àdọ́fà nàbí yú sàṣọ́lám ilallah oṣù yìí ó tóbi débi pé nígbà tá anábì fẹ́ ròyìn rẹ̀ anábì fẹ́ ròyìn rẹ̀ pé àwẹ̀ dá ń bẹ̀ oṣù àwẹ̀ ni anábì wá fosùn náà ti sọ́dọ̀ ọlọ́run pé oṣù ọlọ́run sọ́lọ́ náà ló ní gbogbo oṣù tẹ́lẹ̀ ìwá fi òun nìkan ti sí ọ̀dọ̀ ọlọ́run pé oṣù ọlọ́run lélẹ̀ oṣù àlá lélẹ̀ wọ́n ní ó já mọ̀ pé oṣù náà tóbi púpọ̀ ànábì ní afdọ́lù síyámi ba'da Ramadan ànábì ní àwẹ̀ tó dájú fáwọn tá a bá fẹ́ gbà àwẹ̀ púpọ̀ tá a fẹ́ gbà àwẹ̀ ànábì láwẹ̀ tó dájú afdọ́lù síyámi àwẹ̀ tó dájú ba'da Ramadan lẹ́yìn àwẹ̀ Ramadan tá ń gbà shahrullahil muharram àwẹ̀ tíyẹn bá gbà nínú oṣù muharram àwọn àtàfẹ́ gbà àwẹ̀ tàfẹ́ súnmọ́ lọ pẹ̀lú àwẹ̀ oṣù àwẹ̀ gan láwàá ànábì ní lẹ́yìn Ramadan oṣù tíyẹn ti máa ń gbà àwẹ̀ ń bẹ̀ẹ́ tó tún wá lọ́lá jù ọ̀nà lóṣù muharram wà afdal salati ba'da al-farida salatul layl bẹ́ẹ̀ ni irun tó dájú lẹ́yìn irun ọ̀ràn yàn ọ̀nà ni irun tí yìnbá ń jí kí lóru ọlọ́mọsá fi aṣọ́nà àwọn tí wọ́n máa dìde lóru ọlọ́gbàrá ọlọ́wọ́ bá wa ẹni bàbá wa ń yá wa oṣù muharram oṣù jọ́sìn oṣù àwẹ̀ èyí lè gba iye tí ọlọ́run ní monday Eh, thirteen fourteen fifteen oṣù ojú ọrùn àtàwọn ọjọ́ míì náà gbogbo nú oṣù táwa yìí ìlàwẹ́ wà fẹ́ni tí yẹn bá fẹ́ súnmọ́ ọlọ́run ọba wa tó fẹ́ dájọ́ síwájú ọlọ́run wàá kádùhà èyí tó wá pàtàkì jùlọ nínú ààwẹ̀ tó wà nínú oṣù yìí òun náà ní sawmu yawmi àṣúrà òun náà ní ààwẹ̀ ìjọ kẹwàá oṣù muharram ààwẹ̀ ìjọ àṣúrà ọjọ́ yìí òun ọlọ́run ọba Allah najjallahu Musa wa qawmahu min kaidi farauna wa qaumihi ọjọ́ kẹwàá oṣù muharram inú oṣù táwa yìí òun ni ọlọ́run ọba ńlá anabi wa musa alayhi salatu wa salam àti ìjọ rẹ̀ níbi aburú faraun àti ìjọ ti tiẹ̀ náà musa lọ lè bá faraun kó ní wọ faraun ọmọ pẹ̀lú ọlọ́run ọba mọ́ Allah nìkan náà lọ́lọ́run ọba èèyàn ni wọ́n bí ọ ni ó sì padà kúnjọ́ kan ọlọ́run ọba ni Allah mọ́ pẹ̀lú láàlá lérí àwọn èèyàn mọ́ wọ́n máa pẹ̀lẹ̀ lọ́lọ́wọ́n ọba mọ́ faraon ó kó àwọn ọmọ ogun jọ ó ní àwọn fẹ́ pa Musa torí pé ó ṣàlàyé pé kò kí sọ lọ́hùn ó ń lé Musa lọ lóòótọ́ àmọ́ ọlọ́wọ́n ọba aláwọ̀ ní kípa rẹ̀ ó kà níjọ́ kẹwàá oṣù maharam yìí lọ́lọ́wọ́n ọba aláàlá Musa kúrò ní ibi aburú faraon kí ni faraon fẹ́ ṣe wọ́n fẹ́ pa anabi Musa ó sì fẹ́ pa gbogbo àwọn tó gbà sílámù pẹ̀lú ẹ̀ anabi muhammad sallallahu alaihi wasallam anabi wọn sàlàyé fún wa nípa àwọn ẹjọ́ aṣúra yìí anabi ní suyamu yaumi aṣúra àwọn ẹjọ́ aṣúra ahtasibu ala Allah an yukaffira sanata allati qabla mo nígbàgbọ́ sí ọlọ́run ọba ipe gbogbo ẹni tó bá gba àwẹ̀ yẹn ọlọ́run ọba alá yóò pa ẹ̀ṣẹ̀ ọdún kan rẹ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ tó ti tẹ̀síwájú nínú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó ti ṣẹ̀ ọlọ́run pa tọdún kan rẹ̀ ń bẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ tó ti tẹ́yìn ti ṣẹ̀síwájú ọlọ́run pa ẹ̀ṣẹ̀ ọdún kan rẹ̀ tẹ́yìn bá ti gbàwẹ̀ aṣọra ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa wọ̀lá afdọ́lù èyí tó wá lọ́lá jù ń bẹ̀ ẹ̀yẹ súnmọ́ ọ̀sọ́ ìmúta sọ́à kí èèyàn tún gbàjọ́ kẹsàn-án kí èèyàn tún gbàjọ́ kẹsàn-án ẹ̀ kó lè bá yàtọ̀ sí ti àwọn Júù torí àwọn Júù náà máa ń gbàwẹ̀ aṣọra yìí ànábì ní ẹ̀yin jù ẹ̀ ń gbàwẹ̀ aṣúra kí ló dé tí ń gbàwẹ̀ aṣúra wọ́n ní jọ́yìn lọ́lọ́run la ànábì àwọn ànábì Musa ìjọ́yìn lọ́lọ́run la kú lọ́wọ́ Fáráò ànábì nánà haku minkum bí Musa àwa lẹ́tọ̀ sí Musa jẹ̀yìn lọ ẹ̀yin ọgbà Islam ẹ̀wọ́n fẹ́ra yín ti sọ́dọ̀ Musa àwẹ̀ yẹn gan àwa ló yẹ ká máa gbà torí pé àwa àwa àti Musa ni mùsùlùmí òdodo ànábì wa nílẹ̀ yín bá kí tu ilà kọ́ bílì ànábì ní tí wàá jẹ́ pé ọlọ́run bá ní kẹ́mi mi ó tún dọdún tí ń bọ̀ ni láàṣùmọ́ ní ta sàá èmi ó tún gbàjọ́ kẹsàn-án kún tèmi kọ́lẹ̀ bá yàtọ̀ sí ti ẹ̀yin jù ẹ̀yin yahudi àjẹpẹ́ ọlọ́run bá fún nígbà láàyè kágbàjọ́ kẹsàn-án àdójọ́ kẹwàá òun náà lọ́ dáa jù ẹni tí ọba láǹfààní láti gbàjọ́ kẹsàn-án kọ́mọ̀ jẹ́ kíjọ́ kẹwàá yàn ọ bọ́ kọ́lọ́mọba aláàkọ́mọ́sà wọlé àánú kọ́lọ́mọ́sà الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله أدوك رسول الله وباوة وباسو يكي الله كما بين توسى النبي لن يرمى النبي محمد صلى الله عليه وسلم ọba gbogbo àwọn ará ilé àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rí anjẹ́rìí pé kọsọ́bá tó yẹ kásìn tó sì lẹ́tọ̀ ṣe ẹ̀sán lẹ́yìn Allah ànábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́wọ́n ọba ni òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ni ìbádọ́lá ẹ̀yìn arúsìn ọlọ́wọ́n ọba wa. nínú àwọn eréṣin yẹn mẹ́ta àwọn náà ni wọ́n a máa ṣe ojúṣe ojúṣe wọn ní ọjọ́ aṣọra àwọn ìran méjì nínú àwọn mẹ́ta yẹn ìtọ́nà wọn bá aláòfẹ́ àdásílẹ̀ sínú ẹ̀sìn làwọn ń ṣe àwọn náà ni arọwáfíbù wọn náà wáfíbù àwọn arọwáfíbù wọn náà làwọn ṣíà ọjọ́ aṣúra yìí ọjọ́ fọ́ni lọ́dọ̀ títí wọn yawma aṣúra indahum yawma ma'atami hussein ọjọ́ tí wọ́n pa hussein ọmọ ali ọmọ ma nabi wa muhammad sallallahu alaihi wasallam wọ́n ní ọjọ́ yẹn ní ọjọ́ tí wọ́n pa ọ̀fọ̀ làwọn máa ṣe níjọ́ yẹn àwọn nígbà rẹ̀ǹtà wọn wa yadribuna al-hudud wa anfusahum hatta yasila ad-dima' wọ́n máa wá máa sára wọn ládàá wọ́n máa sára wọn lọ́bẹ̀ẹ́ wọ́n máa gẹ́ra wọn lọ́bẹ̀ wọ́n máa yọ ẹ̀jẹ̀ kúrò lára wọn wọ́n láwọn fi ìtàwọn sí àwọn fi ń dárò hussein àwọn ṣíà àwọn ọmọlẹ́yìn sẹ́kìsẹ́kì tó bá ti jọ aṣọra tó bá wo íńtánẹ́ẹ̀tì ẹ̀rí wọn tí wọ́n máa sára wọn ládàá wọ́n máa gúnra wọn lọ́bẹ̀ wọ́n máa sára wọn lọ́gbẹ́ ẹ̀jẹ̀ máa sàn nínú aṣọ wọn ìjọ aṣọra ìtàwọn fi ń sin lọ́nìí àwọn wá ní ọjọ́ yẹn ọjọ́ pẹ́ ni kì í sọjọ́ fọ́ kọ́dà bí yẹn bá ṣe lè mẹ́jẹ̀ kó lára rẹ̀ sí bẹ́ẹ̀ náà ni ó ṣe fẹ́ràn Hussein sí wípé Hussein ni afá àtàwọn ọ̀dọ́là anu ọlọ́nkọ́ba yọnu sí ẹni rẹ̀ sí ní afáwà Hussein àwọn náà fẹ́ràn àwọn ti sọ́dọ̀ rẹ̀ wọ́n ní ọjọ́ yẹn ọjọ́ ọ̀fọ̀ ni lọ́dọ̀ títí wọn Islam bari Islam ní kankan pẹ̀lú lẹ́yìn náà bá ti rí ẹ̀rí pé eléyìí lè jẹ́sí Islam ọlọ́run ọba aláàkọ́ṣe àánú wa kọ́ mọ̀já àjòkó tí àwọn ẹlẹ́sìn kẹsìn alágbára ọlọ́run ọba wa wọn náà wá síbu àwọn nǹkan bẹ tó jẹ́ pé ádàlẹ́ yóò ọjọ́ yìí ọjọ́ dùnú ní fáwọn ni wọ́n ń yọ̀ pé ọjọ́ táwọn rẹ́yìn Hussein àwọn èèyàn máa wá máa dáná wọ́n máa sọ wọ́n máa yọ̀ pé àwọn rẹ́yìn ọmọ ọmọ ọmọ Nabi sallallahu Hussein ọmọ Fatima ọmọ Ali ibn Abi Talib àwọn lẹ́yìn àwọn sọdọjọ́ ìyàwó wọ́n sọdọjọ́ dùnú ọjọ́ jíjẹ múmu ọjọ́ kámọ́típátí ìròrí yẹn ni ó padà sàn dé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ Yorùbá ń bí ó sì jẹ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ti ń fi sílẹ̀nsì òní wọ́n ń pè ní ọjọ́ kayokayo ọdún kayokayo ẹ̀rí pé gbogbo àwọn ẹsẹ̀ ẹran orí ẹran léyà tí wọ́n máa ń fi pamọ́ ní ẹgbà tá a bá sọdún léyà tán wọ́n kó jáde wọ́n máa fi ṣe àjọyọ̀ eléyìí náà wọ́n ní kò sí lára ẹ̀sìn wa àwọn ìjọ lẹ́ẹ̀kẹta àwọn náà ní ahlu sunna wal jamaa àwọn tí wọ́n tẹ̀lé sunna nabuwa muhammad ọlọ́mọsẹ́fà àwọn náà sáàrin wọn àwùláhì ashabu sunnata wa yasumun àwẹ̀ làwọn máa ń gbà gbogbo àtàjẹ́ alùsùnà àwẹ̀ làwọn máa ń gbà níjọ yẹn torí pé àwẹ̀ lànàbẹ̀ rẹ̀kọ́mẹ́ndì fún wa ànábì oníká máa sọ̀fọ̀ ẹ̀hún oníká gba àwẹ̀ ni àwẹ̀ wà níjọ ọjọ́ kẹwàá oṣù Muharram èyí tá wà ń bẹ̀ yìí kọ́lọ̀ mọ́sà jẹ́ ọ̀rọ̀ ọ̀nàfẹ́ nìkọ̀ọ̀kan wa láti gbà káwọn lọ lè má dájú gbogbo àtàjẹ́ mùsùlùmí pé gbogbo oṣù tí ń bẹ nínú ayé kò sí oṣù kan tẹ́yìn lè máa ṣàbòsí fún yàn àbíkọ́ máa ṣàbùrú wọ́n ní kò sóṣù kan tọ́lá wọn bá fi wílẹ̀ fún wa ká máa fi ṣe jàgídíjàgà àbí ká máa fi ṣàbòsí ká máa gbá àwọn èèyàn ká máa lọ àwọn èèyàn jìbìtì wọ́n ní oṣù muharram òun tún wá aburú ṣíṣe nínú ẹ̀ ó tún lágbára níwájú ọlọ́run ọba wa àbòsí ṣíṣe níbẹ̀ ó lágbára níwájú ọlọ́run ọba wa jìbìtì lílù ó lágbára níwájú ọlọ́run ọba wa ẹ̀san tiẹ̀ kíákíá ní ọmọdé báyàn lẹ́yìn náà ẹ̀san náà ó tóbi níwájú ọlọ́run ọba wa ọlọ́run ọba ní minha arba'atun hurum ọlọ́run ọba láwọn oṣù méjìlá tí mo dá mẹ́rin kan wà ń bẹ̀ ẹ ṣọ́ra ń bẹ̀ o oṣù ọwọ́ ni o zalika ad-dinul qayyim fala tazlimu fihinna anfusakum ọlọ́run ni ẹ má ṣàbòsí fúnra yín bẹ̀ o wọ́n lù yẹn jìbìtì ń bẹ̀ má parọ́ mọ́ yẹn ń bẹ̀ má parọ́ mọ́ yẹn nítorí sojú ẹ má bí fíìmù kárátà àwọn èèyàn má bà ọmọlúwàbí àwọn èèyàn jẹ́ má lu yan jìbìtì má rajà láìsanwó má yàwó láìsan gbogbo ran àbòsí èyàn gbọ́dọ̀ tún jìnnà sí nínú oṣù yìí kọ́lọ́mọba aláàkí ọmọ sọ̀wálá lábòsí o kọ́lọ́mọba aláàkí ọmọ sàṣẹwá lẹ́ni rẹ̀ àwẹ̀ aṣọ́ánà àti tásọ́á kọ́lọ́mọsà jẹ́ ọlọ́run fún wa láti gbà gbogbo èyí tá a ti gbà sẹ́yìn ọlọ́mọsà ìgbà fún wa èyí tá a fẹ́ gbà yìí náà ọlọ́mọsà jẹ́ ọlọ́run fẹ́ni àmọ́ wá kà tó bá ti pé ọjọ́ kẹwàá àwẹ̀ wà níjọ́ kẹsàn-án àwẹ̀ sì wà níjọ́ kẹwàá táàbà wà lè gba ọjọ́ kẹsàn-án ká gbìyànjú ká gba ọjọ́ kẹwàá ọlọ́run wọlé àánú ẹ̀ kọ́lọ́mọ́sà jẹ́ ọrọ̀rùn fún wa kọ́lọ́mọ́sà ìgbà fún wa kó sì wá lórí rẹ̀ gbogbo àwọn alálàájì wa pátá tí wọ́n ti dé àbáwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa gbogbo àdúrà tí wọ́n ṣe àti iṣẹ́ tí wọ́n ṣe ọlọ́mọ́sà ìgbà fún wọn gbogbo àwọn tí wọ́n sì ń bọ̀ lọ́nà ọlọ́mọ́sà sáwọn náà dé pẹ̀lú àlàáfíà gbogbo àwọn táwọn náà fẹ́ lọ ọdún tí ń bọ̀ ọlọ́mọ́sà jẹ́ ọrọ̀rùn fáwọn náà láti lọ àbẹ̀lọ́ nínú àánú rẹ̀ ájì náà tí wọ́n lọ ṣe má ṣe ní ájì ti èyí tí wọ́n dé tí wọ́n tún máa ya gbà ọlọ́run tí wọ́n tún padà sínú aburú tí wọ́n ń ṣe nínú ẹbọ nínú àwọn ẹ̀ṣẹ̀ àbẹ̀lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa tá a lọ sí Mákà náà gbogbo àdúrà tá a ọlọ́run ọlọ́mọṣà jẹ́ gbà gbogbo èyí tí àrùn ti tọrọ ọlọ́mọṣà bá fi kún èyí tá a tọrọ fẹ́yìn àwọn tá a wà nílé ọlọ́mọṣà jẹ́ gbà èyí tá a yín tọrọ fáwọn náà ọlọ́mọṣà jẹ́ gbà ọlọ́mọṣà sì wà lólórí rẹ̀ Allahumma yassir umurahu kamina اللهم خص بناصياتهم إلى ما فيه خير للعباد والبلاد اللهم يسر أمور المسلمين في كل مكان فتح علينا أبواب البركات والخيرات واستغفر الله إنه هو الغفور الرحيم